ọlọ́run pa ájò ọlọ́run pa ájò tó wọ́n wò pé ibo ni ọ̀rọ̀ yìí wà lọ́dọ̀ àbí. الحمد لله والصلاة والسلام على نبينا محمد ọ̀rọ̀ tí wọ́n sọ dáa díẹ̀ àmọ́ ìbàjẹ́ ní wọ́n bá ti fẹ́ sí ìbàjẹ́ ni wọ́n ti máa ń lò láti ní ìmọ̀lẹ̀ ọ̀dà ẹ̀gbọ́ ìtumọ̀ rẹ̀ dáa díẹ̀ àmọ́ bí ìbàjẹ́ ni wọ́n máa ń lò sí bóyá wọ́n bá ti fẹ́ sí kankan náà wọ́n ti kí ni wọ́n máa lo gbólóhùn torí láti ní ọ̀dà káwọn sọ. ájò tábánikáwò ń wọ́n de yorùbá òun ni kí a sáré sọ́ọ̀tù tó sì láti fi yọra wa níbi ewu kan lápèjúwe ẹni tọrẹ kó wá oògùn kó lò lóògùn tó jẹ oògùn halal kọlọs hospital ájò àbẹ̀kọ bí yẹn bá ṣubú nísìnyí tí oṣù kọ́tà wọ́n ní ẹ̀sìn ṣáájú rẹ̀ ẹ̀sìn kí ni ẹ̀sìn ṣáájú rẹ̀ ìyẹn ni pé ẹ sáré dúra fún ẹ gbà á bí ó ṣe ní kọ́sí kọ́tà yẹn kóṣe kọ́tà yẹn náà ẹ̀sìn kí ni ẹ sì ń lára nù lẹ́yìn ìyẹn ni pé ẹ sàwọn kankan tó yá sí pé ní yóò fi yọkù nínú ewu yẹn. ẹ gbọ́ yìí ìtumọ̀ àjò ìtumọ̀ rẹ̀ dáa àmọ́ bí wọ́n bá ti lo gbólóhùn yẹn mọ̀ níbi ìbàjẹ́ ni wọ́n fẹ́ lò sí òun ni púpọ̀ àtàwọn fẹ́ sẹ́ gbọ́ òun ni wọ́n á lò ó lọ́pọ̀lọpọ̀ bàtà wọ́n bá lo gbólóhùn yẹn ní pẹ̀lú ọ̀nà tá a gbé wáyé ni o bọ́lọ̀ wọn pa jò ṣe ẹ gbọ́ ibà níjọba bá di pé ẹnìkan bá rìn tí wọ́n gbé lọ síbítà tí wọn rí ọgọ́dá sí máa wọn lè já sáájú ọjà fọwọ́ lébọ̀ ọlọ́run kò gbájú. níjọ́ tí ẹnìkan bá jáde ilé ìwé tí ò ríṣẹ́ tó ti lọ́dún méjì lé wọn lọ láwọn òkà ájú. wọ́n ní kó gbọ́ra sọ̀rọ̀ rẹ̀ tẹ́nìkan bá wọ́n yàkàdì tó jẹ́ pé sí ní owó rẹ̀ wọn lọ láwọn òkà ájú ẹgbọ́ ìdájọ́ máa ń lò lórí epo tí wọ́n ń lò ní ẹ̀ ṣíríkù kí wọ́n máa sọ pé lónìí ọlọ́pàá náà tó èèyàn kan tó wá ní ipe nígbàgbọ́ àwọn afáàyè wọn wo igi àti ewé tó ẹni ẹ wá ní kí ọlọ́run tẹ̀ dá tó ó fẹ́ bẹ́ẹ̀ lórí ìgbà tí wọ́n ṣe pé kí ọlọ́run dá igi àti egbò fún èmi láti lò náà. igi àti egbò ọlọ́ta fún kálò náà wọ́n àǹfààní àwọn èèyàn wọ́n àǹfààní àwọn èèyàn tọ́lọ̀ fẹ́ ká lò sí àṣìlò lọ́lọ́pọ̀lọ́ ní àbẹ̀lò tó bá jẹ́ pé igbó ewé àtẹ̀kò ni kò sí tó rẹ̀ lọ́lẹ́ mẹ́ àfi ń sàgbó bẹ́ẹ̀ ni àgbẹ̀ àfi ń sàgbó àfi ń sàgbó bẹ́ẹ̀ ni àgbẹ̀ tọ́lọ̀ dà fún náà wọ́n lò fún oògùn ìbò gbogbo ìgbòho tí wọ́n ṣe ewé àtẹ̀kò ni wọ́n fi ń ṣe à ń lò fún àwọn kálẹ̀ ilé làwọn bá yìí bá ṣe ọba dára mú nǹkọ́ ó nílẹ̀ nìkan tó lóun ọ̀tà kan wá ní wọn máa gbó arákùnrin ní gbóhùn ó lóun ọ̀tà wá ní wọn máa gbó láéláé oògùn ìtajà ni wọ́n ṣe tó bá dẹ̀ fẹ́ sóògùn ìtajà ó ti yẹ yọ àwọn ewé kan àtàwọn kankan ní omi èsè lásán ní olóògùn ti yẹn ewé ọgbọ́ ọmọ ewé dágbèrè ewé ọgbọ́ náà ewé kan tí wọ́n láti kún ló kọ́ ni wọ́n á ní tí wọ́n pa wọ́n pa ń pọ̀ mọ́ ó ti yẹn wọ́n ní tí wọ́n pa pọ̀ mọ́ wọn ò nílò lásán oníjẹ́ pé ewé lásán ni wọ́n mi sì lọ́dà wọ́n lè ní àpò orí ọgbọ́ àti kẹ́lẹ́kà àpò mọ́sẹ̀ lójú so àti pé tẹ ìfọ ayélujáwé lásán ni wọn bá wá lò ayélujáwé lásán fún nǹkan bẹ́ẹ̀ ayélujáwé afọlá ayélujáwé fúnru ẹni tí ọba tà láyà ẹ̀gbọ́n mi àdúrà lèyìn ó lò nítorí pé àwọn tọrọ dá máa ń lo ewé fún ìwòsàn tí a lè fi sense organs mọ òun ni wọn ti kí ni sense organs ìròyìn àwọn ìwòsàn tá a lè fi mọ òun ni wọn ń lo ewé fún ẹ̀gbọ́ yẹn tọ́lọ̀ kura mọ̀tàn yẹn mọ́ra wá jẹ́ tí o bá léwé yẹn sí ewé yẹn lọ́dọ̀ tó yọ lọ kàn gbogbo tábà lè lo oògùn ẹ̀bọ fún òun láwọn zìkìrì sọ pé dánìkan ọ̀ ní rọ́jà tàyàn fún wa ní kọ́ lọ lo fún wa kọ kí dọ́kítọ̀ wa kọ tébílẹ̀tì fún torí mo lo tébílẹ̀tì fún yẹn àdó àjọmọ̀ lọ tọrọ wọ́n rí ẹnìkan kò rí sí kó a lọ bá dọ́kítà kọ̀ọ̀kan fẹ́lẹ́ kan fún un lò torí pé ìyẹn ní wọn è lo ewé àtẹ̀gò fóró yẹn kí ni wọ́n máa lò fún àdúrà ìfẹ́lọ́run lóbi ọdún kákàlẹ́wé àtẹ̀gò làwọn náà bá ń lò kò ní jẹ́ pé tí wọ́n ń gbé lọ sọ́dọ̀ wọn yẹn ni wọ́n lọ gbé lọ pàápàá tí wọ́n bá gbé lọ sọ́dọ̀ wọn yẹn ni gbé lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba. gbogbo jẹ́ pẹ́tọ́ máa tún káwọn máa tún wá ní kẹ́ lọ́bẹ̀ lọ́wọ́ náà wọ́n tó ní kẹ́ bẹ́ lọ́wọ́ bá lọ́nà tọ́lọ́wọ́ bẹ́ẹ̀ kẹ́ fi bẹ̀ wọ́n ni. bí kọ́ jẹ́ pé wọ́n fún ọ ní pọ̀pọ̀ láìláà òun ló tí sí fún ọ eléyìí náà kó kúrò ìyẹn wọn àfún ní àwọn òògùn burúkú gbà lọ sí ọ̀pẹ̀lẹ̀ ìrọ̀rí ọ̀pẹ̀lẹ̀ ìrọ̀rí ayé nígbà àwọn ẹ̀kọ́ lọ́gbẹ́ lọ́wọ́ wa bùkálá yìí ti ẹ̀ka fún tí kò ti jẹ ẹ̀ka sínú ìyẹn la lè fún ní òògùn tí ó lè kéde ayé dààmú rẹ̀ dààmú ó gbé àwọn òògùn èkó a lè lò fóró ẹ̀ tó wáyé bí ìjọba yóò ṣiṣẹ́ fún irú ẹ̀ ẹ̀ gbọ́ yìí bọ́tú tó jẹ́ sí pé ní atẹ́kùn ló ń bá iṣẹ́ àdúrà lọ́lọ́ tọrọ láyé bá tẹ̀ ń dààmú ẹ̀ látara wà nìyẹn látara akínúgbé àdúrà ló ṣe kọ̀ọ̀ká ló ti jẹ́ kankan ó dé kéde ó ti jẹ́ ẹ̀jẹ̀ kújẹ kan tó pé aburú ni irú yẹn náà lè ní wọ́n tún lò ó torí ẹ̀ kọ́ ọ́n sànù wa ńlá tààrà rẹ̀. ilé ìlera wà pé ẹlẹ́bẹ̀rẹ̀ ní kí ó ti ṣe akédèkú dáadáa akédèkú wọ́n ní bàbá ìyàwó sọ ìyàwó pé àti lọ́wọ́ àbíjọ ìyàwó nínú ìgbéyàwó náà mẹ́rin pé ìgbéyàwó báyìí sí àwọn ìbára ṣe ìgbéyàwó wọn tó wọ́n kò gbé e. wọn ti ṣe ákìlú wọn ni wọ́n á rọrùn àpàdà àtijọ́ òkè àtijọ́yàwó ẹni á ní ṣe káàpá súnmọ́ ara ṣe ṣe wọ́n ní àbí báwo tó gbéyàwó ní ìsìnkú ìgbàdàdà àbí àwọn ìgbéyàwó náà wọ́n mú wọn gbà pé àwọn àpá àti wọn gbà pé àwọn àbábẹ́ẹ̀ máa fún àwọn oúnjẹ ìyàwó lòun gbọ́ sọ́dọ̀ ẹ̀ka. ìyàwó ti fẹ́ gbà tẹ́lẹ̀ ọkọ ti kó fún ọkọ ìwà ní kó máa ń gbà pé kò yẹ kó fún ní bọ́ọ̀lù ìlànà àfáàní máa ń gbà. ìbò tó kọ̀ wá gbà níta wà gbà. wà á gbà ní oníṣe wà ní ògbà ọ̀tún ọkọ ẹ wá bí èmi wá ní kíkà bí èkó. wọ́n ti ṣe pàkínù. wọ́n ti ṣe àkínù. ẹ ẹ so òyìn ò ní pé kí wọ́n mọ̀ sùn mọ́ra wọn ó ti yọ àyè kó fún un ló ti pàtàkì so kìí ṣe dandan ni kí wọ́n lọ fúnra wọn ta o àwọn bá ní tí àbálẹ̀ bá sọ ìyẹn ò tí burú ó ti yẹ nísì kó fún ta àwọn ènìyàn ló bá tó dé àwọn èèyàn ní kọ́ mọ̀ sùn mọ́ra kó mọ̀ ríra wọn tó yẹ wọn lọ tà torí pé sàdá kínì nínú káàdì ló rárá wọn àgbà mi ò lè ṣe pé ìyàwó wà ní ọkọ̀ ọkọ̀ mọ́ ti fún ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọmọ ti kù àmọ́ gbọ́dọ̀ kù kọ́lá ó lè ṣe débi ó kí ọkọ̀ púpà mi lẹ́gbẹ́ wọ́n sì wá yọ nínú lókè ọkọ̀ fún yàrá so kọ́lá ti fún ẹni tí ó jẹ́ ẹni nínú táàrí ló lára nìyẹn nínú gbogbo tọ́jọ mọ́ ọ̀rọ̀ òyì ọ̀là tààrà. ẹlẹ́dẹ̀ẹ́ ti pé ọmọ tí ó fi ìyàwó àti ọmọ sí ilẹ̀ wá fún àgbàgbà fún àwọn mẹ́tẹ́ ọkọ̀ wọ́n sọ fún ìyàwó pé wọ́n á gbé ọmọ kí wọ́n máa lọ jẹ ìyẹn tó ń lò lọ lọ́pọ̀ bí ọ̀la pé ìyàwó yẹn ti ń wá ìjọ ọmọ kó lọ. ìyàwó yẹn lóge ni. ó yọ ó yọ ìkọ̀kọ̀ sí lọ́kọ̀. ó yọ ọ̀gẹ̀. a ń sọ fún báyìí gbé ọmọ pé wọ́n máa tọ́jú ọmọ kí àwọn ọmọ lọ jẹ wọ́n á ní àwọn ọmọ ní ìgbélé aṣáájú. ó ilé àwọn náà lòún gbé àti wọ́n ti pé ilé tọkọ òun kọ́ náà ni òun lẹ́tọ̀ láti ìlú àwọn ayé àwọn ìyàwó jẹ́ irú ìyàwó lè ṣe. àwọn kọ́ ni pé ìyàwó yẹn wọ́n lẹ́tọ̀ àti máa gbélé tó kọ́ rẹ̀ kọkànlélógún ìgbà tí ọba ṣe tán láti fẹ́ ọkọ mi ẹ̀gbọ́n yìí lóògùn àti ọba ṣe tán láti fẹ́ ọkọ mi tó bá yẹ kókò sípẹ́ láti fọ́kọ̀ mí náà tí wọ́n fi dúkìá ọkọ̀ fún àmọ́ inú létí gbìyàn kẹ̀kọ́ kìí ṣe tí wọ́n fún kó ẹlòmíì ni wọ́n pẹ́ fún bóyá ìkànnà àwọn fámìlì rẹ̀ èyàn fi fámìlì ọkọ̀ bóyá ọkọ̀ ọkọ̀ ni wọ́n pín bẹ̀rù bóyá ya ìyàwó ni bóyá kò ní sá àwọn yẹn bóyá àwọn tó bíi ọkùnrin ṣètò mọ̀ sọ́yọ́ báyìí ajẹ́pẹ́kọ̀ lè lè gbénu léwu ìtọ́jẹ́ dúkìá àti ẹ̀ka wá fún ọmọ dúkìá ọmọ òun ni ó gbà ẹsẹ̀ lọ́nà kó wá dúró ẹ̀ mọ́ gbà torí kí wọ́n pín ẹ̀kún ní ogun ọba àtẹ̀sípé ní kólóhùn ọ̀lọ́lé ọkọ̀ mímọ́ tó wọ́n á pín dúkìá fún ọmọ fún dúkìá fún tó bá ti lọ́lé ọkọ̀ mi yọmọ lọ náà ìgbélé ọkọ̀ tó wà wà ní ó ti mọ̀ ara àìgbọ́ wọn bá ti pé léèyàn fún kálí léèyàn lòun ni wọn pè fún tó bá wùlọ lè ṣe ọba àfẹ ẹlòmíì kan ọmọ yìí kò afẹ sílẹ ó ti di tiẹ èdè tọgbà níbi ọdọ ọkọ tí ó fi lẹ tẹlẹ so kọlá tó bẹ̀rẹ̀ lómi síbẹ̀ ó bẹ̀rẹ̀ ní ìdílé ọ̀nà àtàlà. náà yálẹ̀ gbẹ́sẹ̀ obìnrin tí ọkọ ẹ fẹ́ kí ọkọ ẹ ti fún yàrá tó kú kọ yàrá nínú bí a ilé wọn á yàrá tiẹ̀ ní òkúto tó ibi yàrá yẹn ti gbogbo tó tó lóhùn kù ní yàrá rẹ̀ ó gbà lérò pé yàrá tó máa gbé nì sòkòtò náà pé ó gùn sòkòtò náà pé ó gùn tó yíwá yìí wọn lọ kàn ara rẹ̀ pé ẹni tó ṣe bábà tó a dé tí wọ́n yẹn ló fi ṣe nítorí ló fi jọ rẹ̀ sí ni wọ́n lọ máa tẹ àwọn sáà tó tí òun náà ó kó sí tó bá tẹ sáà yẹn ẹ̀ẹ́dẹ̀kejì ni pé máa ń wọ́n pé ọ̀rọ̀ tó máa ń ṣe lọ́wọ́ yẹn àtẹ̀tọ́ ń jẹ̀kú àtẹ̀tọ́ ń jẹ̀kú ìgbọ́n pé ọlọ́run ṣe ìdílé wọn ẹ̀yọ́ máa sọ pé ní ìgbà tí ọlọ́run ṣe ìdílé wọn. àwọn tó ti gé mi. dábà tó ń jẹun àtẹ̀tọ́ ń jẹ̀kú pé ní máa gbọ́ ọlọ́run ọkọ̀ wọn àbẹ́ àgbẹ̀rẹ̀. ìjọba àwọn ọ̀gbẹ́rẹ̀ ìbéèrè rẹ̀ kankan náà ọ̀dà àwọn méjì náà nàgbó sí ẹ̀ tó wá bí àwùjọ fún yẹn àtẹ̀tẹ̀ wọn bí ẹ̀ àwọn méjì náà nà ọ̀dà torí wọn lọ́wọ́ lọ́wọ́ tó fi ṣe ọmọ kírun tí ọba rí ọkọ̀ ní ìrìn ẹsẹ̀ ìrẹ̀lẹ̀sẹ̀ fún rẹ̀ mo rò pé sọ̀rọ̀ kọ̀dà ẹni tí ọba jẹ́ bábú sàbò tí ó rí sáìn ọ̀fẹ́ máa jẹ tí ó rà wọn pẹ̀lú àwọn oníṣáìní rí so wọ́n fẹ́ dá gbogbo fi sẹ́yìn lẹ́kọ̀ọ́ lọ sí mi tó di yé kó máa yẹ pé inú àtẹ̀bà tó pé àwọn oníṣáìní lọ́pọ̀ jù ju àwọn tí wọ́n fẹ́ kó wọ́n ti fi ọmọ wa di àrá àwọn ẹlẹ́gbọ́n bá láwọn tó yẹ kó fẹ́ máa ṣe kí èdè style kó jù pé tí wọ́n kọ́ máa ṣe fún wọn so wọ́n lọ bá a rà ọlọ́kùnrin sọ ọ́ lẹ́yìn àbúmẹ́sẹ̀ ah, tó yẹ agbóyè pápá fi máìkì sọ̀rọ̀. ẹnìkan ti lẹ́kítọ̀ níbi níta àwọn bàbá sọ̀rọ̀ tó wá sí lẹ́kítọ̀ débi bẹ́ẹ̀ nìkan kò wọ́n dé bá sọ̀rọ̀ wá lóko sílẹ̀ àti wá gbọ́ wá sọ nípa bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ sọ ìdí ìbáàdó rẹ̀ fẹ́ fún mi ní àdìsí kan tó bẹ̀rẹ̀ rẹ̀ tó sọ pé ìyàwó àìsàn ọdẹ ọ̀rọ̀ wípé ó ṣe ìkọ̀tún àgbà ipò ó ṣe òkun àbí ojú òṣà ojú òkun ẹ̀ àbíkọ̀ ànábì lọ sí ó dẹ̀ gbé ní ilẹ̀ ìpín bẹ́ẹ̀ ní ní àdìsí tó bá tó wá padà lọ tó lọ fún wa tó wá ti níwá ti yọ tó fi wá padà fún tó ẹ̀jẹ̀ yọ ọ̀rọ̀ yẹn sí bẹ́ẹ̀ lọ́dẹ̀ máa tó lọ lẹ́fẹ̀ẹ́ pé a ah, wà ní ìsọkúsọ ìgbìyàn bó ṣe bí nílẹ̀ yẹn ọba lọ bí apá yẹn pé sọ́padà á mú wa ó yé olùkọ́mọ́dé ìkùnkùn àbúkọ́ mú kú òyìnbó ó lè bí oníbídé ó lè sọ fi àpẹẹrẹ kò sábì tẹ ayé ṣàpò irọ́ gbogbo ó yé irọ́ gbogbo irọ́ ti ń pa torí ẹ̀ ọ̀rọ̀kọ̀ sọ àgbẹ̀ nínú kó sì ti gbọ́ àbúkọ́ fẹ́ olójú méjèèjì àwọn èèyàn so àbápa àlọ́bá bá wà ní ìṣòro wa mú wa tó mú wa lọ́tọ́ èwo ló mú wa bó ló ṣe ṣe tí wọ́n kọ síbẹ̀ ní gbọ́ yé ẹ̀ gbọ́ yé ọ̀lànàmí ni tàdáwọ́ ìbádàwà ẹ̀yin olùsílọ́wọ́ ọba ẹ máa ṣe òògùn fàhínà láhàá لم ينزل داء إلا أنزل معه دواء torípé ọlọ́wọ́ ọba kò sọ àárẹ̀ kankanlẹ̀ àyàfi kó fún ìwòsàn rẹ̀ sí ẹgbọ́n mi yé ṣẹ́gun wájú ìparí àdìsẹ̀ ìjọba ìjọ kílẹ̀ sí wa pé òògùn tí wọ́n ń sọ ọ́ bẹ̀rẹ̀ ní tí ìwòsàn ara kí wọ́n pè é kó o máa kó yẹn pé ọlọ́run níta dáwọ́ òun ìbárańlá ẹ̀sọ́gun àdìsí anábì nìyà ìbẹ́nu buhari ìbẹ́nu muslim ọlọ́run ẹ̀sọ́gun ọ̀yà ẹ̀túkì ń gbọ́ ṣé kìí ṣe kọ́ ọlọ́run ẹ̀sọ́gun ni aisha ló wọn sọmọ pé Alhamdulilayi. ó mú ẹ̀rí wa èyí wò ló mú wa ìṣerú yìí wò oògùn ìwo ìlera oògùn ìlera làlábì ń sọ so ìwọ tó ní pé kò sí ọlọ́run ò ní dárùn kan àbí kó sì kéde ó tún wá lè yí ọmọ pé a kì í ṣe ní bọ́ọ̀lì kan làárọ̀ àìrówó náà àrùn ni àìríṣe àrùn lòun náà ọ̀dà tó bá ní tó bá gbọ́mọ púpọ̀ òbí náà máa ṣe kéde ó gbá ṣiṣẹ́ ni ọ àgbélọ̀bọ̀ mi pé ọ̀dà síbà nẹ́bì lọ sọ nítọ́bà náà sọ gbọ́dọ̀ practicalize àwọn sábà ní sọ fún agbọ́dọ̀ rí àwọn sábà tó yẹ táwọn náà ṣe níbi tá nẹ́bì ti ṣe bẹ́ẹ̀ ọ̀dà àwọn sábà mú kan nù wọn tó ṣe bí wọ́n ṣe sọ wọn ni tó sọ̀gbọ̀ owó ẹ̀sìn ojàre tó sọ̀gbọ̀ owó mú kan nù wọn wa tí ọba ti wá rí kò sọ̀rọ̀ ẹgbọ́ yìí tó sòkò àwúre mú kan mọ́ tó sòkò àwúre wa sọ̀kánu wọn tó se ẹ̀yọ́nú ayé abógun tajà mo rò pé abógun wa àbí fèrè àkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́pàá sọ wa bẹ́ẹ̀ torí ọ̀nà tí yóò fi mú wọn nù tí ọba ti fẹ́ ọba ti fẹ́ máa yí wa kiri tó ọlọ́ọ̀bá yóò yóò sọ̀rọ̀ nínú ọ̀pá ọlọ́tí ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá